بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí orí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ. ẹni tó ń farigá òun farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. ọ̀rọ̀ ìfẹ́ episode one oh nine one oh nine ní alẹ́ òní tí í ṣe alẹ́ ahad. alẹ́ ọjọ́ Sunday déètì òní ni ọjọ́ keje ọjọ́ keje oṣù karùn-ún oṣù jùmọ́dá àlìkúlá. ọdún 1443 pẹ̀lú yọ̀nda Allah ó ṣeéṣe kí ìjókòó wa òní kó jẹ́ ẹ́písódù mẹ́ta insha Allah èyí tí a wà lórí ẹ̀ ó ní episode one oh nine pẹ̀lú àkọlé tí mo pè ní ẹlẹ́hàá tí ó fi ọkọ àti ọmọ mẹ́ta sílẹ̀ nítorí ifá jẹun ẹlẹ́hàá tí ó fi ọkọ àti ọmọ mẹ́ta sílẹ̀ nítorí ìfàjẹunríyè. tọ́ aláwọ̀ sànù wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ó máa wa ní ọgbọ́n ìṣẹ̀lẹ̀ ó sì máa ń jẹ́ fèyí kọ́gbọ́n fún ẹni tí ó bá fẹ́ kọ́gbọ́n. àwọn tí wọ́n máa ń gbọ́ rédíò station àgídìgbò tó jẹ́ ti ẹni wa Mr. Oríyọmí Hamzat àkọlé yìí ò lè bá wọn lójijì nítorí pé lórí rédíò station rẹ̀ lórí ètò kọ́kọ́rọ́ alátẹ láti bí bóyá bí ọ̀sẹ̀ méjì tàbọ́sẹ̀ mẹ́ta òun ni Mr. Oríyọmí Hamzat ló ti gbé ìjókòó kan síta tó ní í ṣe pẹ̀lú ẹlẹ́ha oníjẹ̀lì bàbà kan àti ọkùnrin onífà kan tí wọ́n ń pè ní ifájẹ́nríyè tí mi ò bá ṣi orúkọ yẹn o. ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn broda Maruf Oyèbámijí tí a mọ̀ sí láwọlésùn láwọlésùn òun ló pè mí èmi ń ṣiṣẹ́ lọ́wọ́ òun ló pè mí pẹ̀lú ìtara pẹ̀lú ìbànújẹ́ tó lágbára wípé ha abu se n gbọ́ kọ́kọ́rọ́ alátẹ̀lọ́wọ́ mọ́lẹ́mi ò gbọ́ o èmi kì í sábà ráàyè láti gbọ́ rédíò kódà redio tiẹ̀ tún láǹfààní díẹ̀ lọ́dọ̀ mi díẹ̀ tẹlifíṣàn ni ò fẹ́ láǹfààní rárá. ó ti bukalé kò sí ààyè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀kọ̀ọ̀kan tí ń bá kàn fẹ́ gbọ́ ìròyìn mo máa ń tan rédíò mo sábà máa fẹ́ gbọ́ ìròyìn ọgbẹnu tán ká lè mọ crime trend in Nigeria torí táwọn máa sọ ńbẹ̀ náà ni àwọn ìwà ìwà ọ̀ràn tí àwọn èèyàn ń dá káàkiri ìlú ní orílẹ̀-èdè nàìjíríà ok ká tún lè mọ irú wáàsí tátùn bá àwùjọ ṣe lọ́ba ní ní ìsìn ní ìsìn òun fẹ́ kí n gbọ́ ètò yẹn mo bá sì mú rédíò kékeré kan mo bá túnú sí prógámù yẹn mo sá abala kan nínú ọ̀rọ̀ yẹn so nígbà tó tó wá di ní àná wọ́n tún ṣe prógámù yẹn ní àná mo tún gbọ́ abala kan ń bẹ̀ yorùbá sì bọ̀ wọ́n ní ẹni tí ọba bá abala ọ̀rọ̀ tọ́ba jẹ́ olóye yóò ti mọ ibi tí yóò ti mọ ohun tó ṣẹlẹ̀ yóò sì mọ ibi tọ́rọ̀ ń lọ. so mi ò gbọ́ gbogbo prógámù wọn yẹn tán from A to Z ṣùgbọ́n mo láǹfààní àti mọ kí ni kókó ohun tó ṣẹlẹ̀. bí ọba wa gá sí wípé kókó tèmi dìmú ń bẹ̀ tó ṣẹlẹ̀ kọ́ nìwọ̀ dìmú kí o jẹ́ kí a gbọ́ ok kókó tèmi dìmú rèé o lórí prógrámù kọ́kọ́rọ́ alátẹ ti Mr. Oríyọmí Hamzat ó lọ báyìí pé arábìnrin kan ó wà ní ìlú òyìnbó ó sì jẹ́ ẹlẹ́hà tó ń wọ full jilibab gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. arábìnrin yìí ó ti bí ọmọ mẹ́ta ó sì wà ní abẹ́ àṣẹ ọkọ rẹ̀. ṣàdédé ni obìnrin yìí ló gbéra kúrò ní ìlú òyìnbó bóyá amẹ́ríkà ni bóyá london ni mi ò mọ̀ ṣùgbọ́n ìlú òyìnbó níbi tó ti ń gbé tó ti ń sẹ̀mí ṣàdédé ló tẹ ọkọ̀ létí ló ní òun bọ̀ wá sí nàìjíríà kí ló ń bọ̀ wá ṣe kò ní kókó ju wípé òun fẹ́ wá pàdé ọkọ òun tí ó ń jẹ́ ifá jẹun ríyè ọkọ rẹ̀ ọkọ rẹ̀ bò ó. ṣé bọ́dọ̀ ọkọ ló wà arábìnrin yìí wọ́n mà so wọ́n mà dá àfìgbà tó dé nàìjíríà bó ṣe dé nàìjíríà ó ni pé bóyá ìlú èkó ni àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wà tàbí ìbàdàn èkó ni fine ó délé wọn ó sì fi tó màmá ẹ̀ létí wípé òun ti di ìyàwó ifá jẹun ríyè òun náà sì ti di onífá à kí a ló ń sọ yìí eré ni àwàdà ni arábìnrin yìí ọmọ kọrí sí ilé ifá jẹun ríyè. ọkọ̀ rí sí ilé ifá jẹun ríyè ó sì wà pẹ̀lú rẹ̀. àwọn mọ̀lẹ́bí arábìnrin yìí wọ́n bá ní èèmọ̀ lélẹ́yìí o odidi ẹlẹ́à láì ṣe ààbò ẹlẹ́à ó lóun di onífá òun sì ti di aya ifá jẹun ríyè wọ́n bá gbéra ó di agboolé àwọn ìfàjẹ̀ǹríyè nígbà tí wọ́n débẹ̀ ẹni tó jẹ́ bíi olórí tàbí mágàjí fún agboolé wọn òun jẹ́ mùsùlùmí ní tiẹ̀ bọ́dà ifájẹunríyè òun jẹ́ ọ̀kan nínú ọmọ agboolé àwọn bàbá tí wọ́n wá wọ́n bá ẹni tó jẹ́ mùsùlùmí sọ̀rọ̀ wọ́n sì pe arábìnrin ìjáde arábìnrin sí olóhùn ò mọ àwọn tó wà ìrí olóhùn ò mọ wọn rí. àwọn tó jẹ́ ẹbí rẹ̀ ọlọ́run ò mọ̀ wọ́n rí mọ́ àwọn sì ń béèrè fún wípé kí wọ́n yọ̀ǹda ẹ̀ fún àwọn káwọn máa mú un lọ àmọ́ ń gbà tárábìnrin sọ pé òun ò rí ń kọ́ ẹ̀kọ́ rọ̀ bàbá ìtọ́wá jẹ́ mùsùlùmí ó fi ogúsùnùkù wo ọ̀rọ̀ yẹn lọ́wọ́ á ní ohun tá a ṣe kù báwọn ọba tiẹ̀ fa arábìnrin ilé ńlọ́wọ́ ó ti filẹ̀kẹ̀ ifá sọ́wọ́ ó ti filẹ̀kẹ̀ ifá sídìí ó ti kó sẹ́sẹ̀ <laughs> bóyá kẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ bíi ọ̀dọ̀ Oríyọmí Amzati káwọn ṣe. Se former handing over ọmọ yìí padà fún yín torí pé ọmọ yìí ó ń deny yín ó lóun ò mọ̀ rí báyìí ni àwọn ẹbí arábìnrin wọ́n bá lọ sí àgídìgbò FM station ìdí nìyẹn tí Mr. Oríyọmí Hamzat tó fi gbé ètò yẹn jáde wọ́n wá pe mọ̀lẹ́bí arábìnrin wọ́n sì pe mọ̀lẹ́bí ìfàjẹunríyè bàbá tí wọ́n bá sọ̀rọ̀ lágboolé wọn òun náà ni ọgbẹnu wọn sọ̀rọ̀ bàbá ń sì sọ̀rọ̀ tó dáa ṣùgbọ́n arábìnrin yìí arábìnrin yìí ọmọ ta kù ó lóun ò ní bá àwọn ẹbí òun lọ o òun ti di aya ìfàjẹunríyè ọkọ ẹ̀ ń bẹ nílùú òyìnbó o àtàwọn ọmọ mẹ́ta tó bí wọ́n ń bẹ nílùú òyìnbó o ọkàn já wá sí nàìjíríà ni o láti wá di aya ifá jẹunríyè. nígbà tí wọ́n rí i pé ọ̀rọ̀ yìí kì í ṣe ojú lásán mọ́ o ọ̀rọ̀ yìí ti la ọwọ́ kan èdì àti àṣàsí lọ mo wá gbọ́ wípé wọ́n ké sí ọ̀rẹ́ mi pàtàkì kan Sheikh Fadlur Rahman wọ́n ní kó ṣe rúkúyà fún arábìnrin yìí tó ń ti rúkìá tí wọ́n ṣe fárábìnrin yìí ọ̀sẹ̀pẹ̀rẹ̀ ni o kò san o ọ̀sẹ̀pẹ̀rẹ̀ lára ẹ̀ ni kò san nítorí pé ìjókòó míì padà wáyé láàrin ẹbí arábìnrin yìí àti ẹbí ifájẹnríyè àti àwọn onífá nílùú Ìbàdàn níbi tí àwọn onífá tí wọ́n ti ń sọ pé ohun tí ifájẹnríyè ṣe ó kù díẹ̀ káàtó ó sì tú ọmọbìnrin sílẹ̀ nínú èdì tó fi dì í tó fi já ọkọ àti ọmọ mẹ́ta jù sílẹ̀ lọ́sàn gangan. ok ó kù kí arábìnrin tún máa bá àwọn ẹbí ẹ̀ lọ ó padà gbà wípé òun mẹ́nìkan rí nínú àwọn ẹbí òun tó jẹ́gbọ́n rẹ̀ ọ̀dà wọ́n sì hand over wọ́n ní kó já gbogbo ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ onífá tó ti so mọ́wọ́ tó ti so mọ́dì obìnrin yẹ̀wò obìnrin ẹgbẹ́ yẹ̀wò ìlẹ̀kẹ̀ tó so mọ́dì tó jẹ́ ìlẹ̀kẹ̀ ifá wọ́n ní kó já kúrò ọjà kúrò wọ́n sì fà lé ẹ̀gbẹ́ lọ́wọ́ ọmọ kú kí kó máa bá <laughs> àwọn ẹbí rẹ̀ lọ́wọ́ bó ṣe tún lọ lẹ̀ mọ́ ìfàjẹ́rìyẹ̀nu ó láwọn ọjọ́ púpọ̀ níṣẹ́ ọkọ̀ ọ̀hún látòdì ọ̀run lélẹ́yìí mr oríyọmí amuzati ó ní ọmọ lè wákàtí kan àbọ̀ káwọn tó lè já <laughs> káwọn tó lè já arábìnrin kúrò lára ìfàjẹ́rìyẹ̀ wọ́n ní ṣe làwọn mọ̀ bọ́ńdù rẹ̀ wọ inú mọ́tò àwọn ẹbí rẹ̀ ṣe rí pé nǹkan bẹ́ẹ̀ ọlágbára ọlágbára hmm. mo kí mi sọ Oríyọmí Amzati wọn kú iṣẹ́ mo kí wọn kú iṣẹ́. àdúrà mi fún mi sọ Oríyọmí fún ara rẹ̀ ni pé kọ́lọ́hún kọ́ bá ní mú wọn dúró sórí súnà ànábì kọ́lọ́hún kọ́ bá ní mú wọn dúró sórí súnà ànábì kí wọ́n jẹ́ ń tó dá sí pé wọ́n gbọ́ súnà ànábì yìí torí iṣẹ́ tí wọ́n ń ṣe yìí nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe yìí lọ́pọ̀ ọ̀gbà ni àwọn tí wọ́n máa ń jẹ́ oníṣẹ́ ìwé ìròyìn oníṣẹ́ rédíò tẹlifíṣàn a máa ń ríra wọn gẹ́gẹ́ bí ẹni tí ọ máa yà sọ́tún tí ọ máa yà sí kí wọ́n bá a sọ pé wọ́n fi ìdì kan ọ̀rọ̀ àlèkè àmọ́ sì gbà bẹ́ẹ̀ sàn án nìyẹn máa ń rìn irọ́ ní máa mú yàn pẹ́kọ̀rọ̀ sàn báyìí nìyẹn máa rìn o lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn lè jẹ́ mùsùlùmí kó jẹ́ gómìnà ohun tí ó bá ti kan ẹ̀sìn rẹ̀ àwọn míì ń bẹ nínú kábínẹ̀tì ẹ̀ tí wọ́n jẹ́ lẹ́sìn yẹn àwọn ni wọ́n máa yanjú ẹ̀. mùsùlùmí ò gbọ́dọ̀ máa fi ẹnu tí fi ń pe Allah o kó tún máa fi pe nǹkan míì lẹ́yìn Allah o láti lè fi wó ojú rere àwọn ẹlẹ́sìn míì ìyẹn ò dé ìjọba ọ̀run kò níbi tá a fẹ́ gbé sí rárá àìfi ṣíríkù àìfi ṣàwàdà àìfi ṣàwàdà. bá a bá tẹ́ ayé lọ́rùn tá a lérò lẹ́yìn tí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ń wo station wa okùn bá a ṣe rí ìjọba ọ̀run okùn bá a ṣe gúnlẹ̀ láyọ̀ lọ́jọ́ àlèkèyàmà ló fi jẹ́ pé àdúrà mi fún Mr. Oríyọmí Hamzat ni pé kí Allah subhanahu wa ta'ala kó bá ní mú wọn dúró sórí ìsìláàmù. So tí wọ́n ń pè lẹ́sìn àwọn. ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ onífá mo kí yín ẹ kú iṣẹ́ tẹ́yìn náà gbà pé èdì àti àṣàṣì ó ní ìfàjẹunríyè ó ní ọ̀sà sí arábìnrin sẹ́yìn náà ti wá rí i pé iṣẹ́ burúkú ní jẹ́ èdì àti àṣàṣì. ṣé nǹkan tí ifá tọ́ra yín nù pé kẹ́ ẹ máa ṣe. anyway ọ̀rọ̀ ẹ̀yin onífá ó di ọjọ́ míì ọdọjọ́ mi ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni mo sì kí í àwọn ọmọ ìyá wa nàkọ́míò ní pàtàkì jùlọ àwọn bọ̀dá mi Dr. Àmọ̀wó Alága àti bọ̀dá mi Alhaji wa Kúnlé Sanni àti àwọn míì tí wọ́n tó dákọ lórí ètò yẹn tó gẹ́ pé ńgbà tí wọ́n gbọ́rọ̀ yẹn à wọ́n ṣẹ́gun wọ́n ṣe akitiyan pé irú kí leléyìí ọlọ́run ó ni yín ní ẹ̀san dáadáa ó dáa kí tárírí yín nínú àwùjọ tí ó máa dìde sí irú ọ̀rọ̀ báyìí ọ dáa. ọlọ́ba mi sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe mi ojú tí mo máa fi wu ọ̀rọ̀ ojú sùnùkùn mọ́ ni torí pé tọ̀rọ̀ bá ti jẹ́ ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn láàmọ̀ fi wò ó àwọn tán bá ti máa ń gbọ́ ọ̀rọ̀ mi wọ́n ti mọ̀ wípé ó dàbí pé mo tún dé lálẹ́ yìí ó fẹ́ jọ bẹ́ẹ̀ fẹ́ jọ bẹ́ẹ̀ mo fẹ́ kájọ yiri nǹkan kan wò lórí ìṣẹ̀lẹ̀ yẹn. ìṣẹ̀lẹ̀ yẹn ǹjẹ́ a lè pè ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láì ní sábàbí. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹlẹ́hà nílùú òyìnbó tó fi gbé ọkọ rẹ̀ tó fẹ́ láàárọ̀ ọjọ́ rẹ̀ jù sílẹ̀ àti ọmọ mẹ́ta tó bí láyé tó gbégù sílẹ̀ tó fi tẹ ọkọ̀ òfurufú létí tí ò dúró mú ẹrù rẹ̀ tó fi balẹ̀ sí nàìjíríà tó fi gúnlẹ̀ sí ilé ifá jẹunríyè. só ní sábàbí tàbí ò ní sábàbí nítorí lọ́dọ̀ àwọn àfẹ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfẹ́ ẹ̀sìn tẹ́ máa fẹ́ tírìtì àwọn mátà báyìí wọ́n á wòye sí àsìbáàbùhù wọ́n á wòye sí àwọn okùnfà rẹ̀ àwọn àfẹ́ẹ̀sìn tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ sẹ́ wọ́n á stọ́dí ẹ̀ pẹ̀lú okùnfà rẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé kìí ṣe pé ẹlẹ́hàá ó lálàá ó rí ifá jẹ́ ń ríyè lójú oorun rárá o orí ẹ̀rọ ayélujára fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ orí social media òun ni ẹlẹ́ha ti ṣe alábàápàdé ìfàjẹ́nríyè tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa sọ ọ̀rọ̀ orí fóònù bóyá Instagram ni bóyá Telegram ni bóyá Facebook ni bóyá WhatsApp ni ọ̀kan nínú àwọn social media wọ̀nyí ibẹ̀ mọ̀ ni ó jẹ́ ibi tí wọ́n ti jọ pàdé ara wọn ẹlẹ́hàá yìí mọ ọkùnrin ní Nàìjíríà. ọkùnrin náà ò sì mọ ẹlẹ́ha yìí nílùú òyìnbó orí social media ni wọ́n ti pàdé ara wọn àti mọ sábàbí.